Okay. Yeah, yeah, yeah. Hello, my, hello, my people, my beautiful and handsome viewers all over the world. Welcome to my page, Timo Starboy Reality Talk TV. Yeah, I greet you. I greet you at your location time. Good morning, good afternoon, good evening. And for those people who have already sleeping, good night. Yeah, I hope you are seeing me well. Yeah, want to start our broadcast on. Uh, our obas and uh, Obasanjo. Obasanjo and obas. That is the topic we want to treat today. So we we begin to analyze. So join me on my Facebook, Timo Starboy Channel Blogs. You know on uh, Facebook and uh, uh, YouTube, Timo Starboy Reality Talk TV. On Twitter at Timothy Oladipo One. So God will bless you all. Uh, Isaiah Ebi. you are welcome to the platform you are the first appearances okay you are the first appearance so please share our program share share share and like god will bless you in your home and all your activities so um, let's start uh, our show um, i will start with uh, yoruba yoruba because uh, it is yoruba land that this thing happens to so uh, yoruba la yorùbá la máa fi ṣe so ẹ má bínú don um, my viewers uh, in uh, another tribe you know i'm sorry you know i will do this program in yoruba so uh, just for in case if you are looking for the uh, interpreter so maybe i will interpret a little bit but you might not understand uh, for those people who cannot speak uh, yoruba in my dialect you might not understand so i'm sorry about that that's why i'm apologizing in the at the front you know so i don't want to offend my viewers so uh, so and uh, for those people who just uh, join our program for the first time you know please share like please share like you know and let it reach where it's supposed to reach uh, ẹ jẹ́ kí program kó ròyìn ẹ jẹ́ kó dọ́dọ̀ ìyábọ̀ torí bàbá ìyábọ̀ la fẹ́ sọ̀rọ̀ ẹ̀ that is our former president olúṣẹ́gun ọbásanjọ́ yeah and uh, our obas àwọn uh, ọba fake èmi ò lè pè wọ́n lọ́ba mo dẹ̀ lè pè wọ́n ní bàbá mi so kò sí bàbá mi nu wọn kò dẹ̀ sọ ọba kankan nu wọn àwọn manicure ni manicure tó yẹ pé àwọn tó máa àwọn bèbí kingsway àwọn manicure yẹn ni so àwọn ọba tó tán jẹ́ nìyẹn ọba tí ò bá ti ní àṣẹ lẹ́nu tí ò lè tí ò lè fi ọ̀wọ̀ fúnra ẹ̀ tí ò lè bọ̀wọ̀ fúnra ẹ̀ tó ń fi orí adé gúnlẹ̀ ní gbàgede gbogbo àwọn ọba bẹ́ẹ̀ yẹn wọn ṣe ọba arán dandan ni wọ́n kabẹ̀ lórí yẹn ọba arán dandan máa fi fídíò kan hàn yín sìn fídíò mo mọ̀ pé fídíò yẹn máa ti rí ẹ̀ most of you ẹ̀ ti rí fídíò yẹn ti come across yẹn ó ń jà rànìràn lórí internet so ó ń trading uh, so ìyẹn la ṣe níkà náà fẹnu sí torí ilẹ̀ baba ńlá baba ló ṣẹ̀sì àwa kẹ̀dẹ̀ ìyàwó ń ṣọ́ máa lè we are not a bastard orí la fi la fi gúnlẹ̀ sílùú yorùbá yẹn kò ń ṣe ẹsẹ̀ la fi rìn àwọn ń ṣe ọmọ àtọ̀rún so that is why we need to address this matter you know because we've been telling them and they, it seems that their hair is blocked they don't know what they are thinking they don't know what they are doing you know they have confused all these uh, our fake obas ìgbà tó ti jẹ́ pé àwọn ẹ̀ eh, Tinubu ló yàn wọ́n Tinubu ni bàbá àṣàlẹ̀ wọn ẹ́ Tinubu òun ni eh, kí náà ti ń pè ẹ̀ afọbajẹ wọ́n ti gbé portfolio fún so afọbajẹ ni Tinubu òun náà yàn wọ́n ó dẹ̀ ti àwọn ọmọ yahoo ló ń yàn sórí kínní àwọn ọmọ yahoo àwọn ọmọ wóbè ẹ àwọn panápi àwọn tó yàn sórí àpèrè nìyẹn kò ń ṣọba gidi tí ẹ ifá mú ẹ kò ń ṣọba ọ̀rúnmìlà kò ń ṣọba àṣẹṣe kò ń ṣọba àwọn alálẹ̀ àwọn jẹgúdújẹrá ọba ni wọ́n so a dẹ̀ lè bọ̀wọ̀ fún irú àwọn bẹ́ẹ̀ yẹn a lè bọ̀wọ̀ fún wọn àwọn ìṣọba wa gẹ́gẹ́ bí mo ṣe sọ àwọn manicure ni wọ́n so àwọn baby kingsway ni wọ́n ètò ẹ̀ ní àṣẹ kò ṣe sí lẹ́nu wọn ẹ́ àṣẹ kò sí lẹ́nu wọn wọ́n ti jẹ dòdò wọn lè so dòdò mọ́ envelope yìí náà ni envelope ọ̀ràn envelope ọ̀ràn yìí náà ni kọ́ máa lọ sí capital city that is Abuja kọ́ máa lọ tò kọ́ máa lọ ṣe bábíà ńlá ẹ́ ṣé dandan ni kẹ́ gba envelope ni ẹ́ dandan ní kẹ́ gba envelope ni ẹ ẹ lè tẹ amọ́ṣẹ́ yín tẹ bá dá oko lẹ̀ kán bá yín máa kán bá yín máa wò kán bá yín máa invest ẹ̀ ẹ kán máa invest ẹ̀ kán máa kán máa gbìn kán invest kẹ́ invest lórí oko ṣé ìyẹn kò bójú mu ẹ ṣé ó bù yín kù ni torí àwọn bá àtijọ́ mo rí pé àwọn ọmọ ní investment tó yẹ pé ọmọ kò yẹ pé àwọn máa dúró de sálárì kìíní sálárì náà ló ń kó bá yín sálárì tẹ́ ń gbà lẹ́ owó owó owó epo rọ̀bì owó ẹ̀jẹ̀ ẹ mọ ibi tí wọ́n ti rí ẹ ṣáà ń pa gbogbo ẹ̀ pín ẹ̀ẹ́dẹ̀ tún lù ṣe ìlú tẹ gọ́fàn lórí tẹ jọba lé lórí gangan tó yẹ pé ẹ̀yin ni tó ń pè yín láláṣẹ ìkejì òrìṣà kò sáṣẹ mọ́ lẹ́nu yín òrìṣà gan kò sí lọ́dọ̀ yín mọ́ ti ó ti ó ti yà lọ síbòmíì bóyá Brazil ni òòṣà travel lọ ni àbí eh, kínní eh, ìsàlẹ̀ ń bíbà yìí eh, níbo tẹ Togo bóyá Togo ni bóyá Lomé ni bóyá kínní ló lọ ni Benin Benin Republic àmọ́ ibi tí òòṣà wà òòṣà ò sí lẹ́gbẹ̀ẹ́ yín mọ́ aláṣẹ ìkejì òrìṣà ẹ́ aláṣẹ ìkejì òrìṣà wọ́n ń pè ní oríṣàdá ẹ̀ẹ́dẹ̀ wùwà oríṣàdá yín ẹ wá ń forí ẹwà gúnlẹ̀ ní gbàgede ṣó tọ́ ẹ̀yin ọba ká tiẹ̀ sọ pé bàbá yìí bàbá eh, s eh, eh, kínní sójà s sójà ká tiẹ̀ sọ pé abẹ́ tán fún bàbá yẹn kò ó sì ń ṣe gángangan torí kò sí bí ọ̀ṣẹ́ máa wo òwe tí kò ní kù díẹ̀ sí lára ó ń bàbá yẹn ẹ̀kọ̀ọ̀kan máa ń já sí ó máa ń já sá ó máa ń rìn ó máa ń rìn ó máa fẹ́ fi fẹ̀tó power kó kó fi ṣó nítorí fi da gbogbo ẹ̀rú náà nìyẹn nínú fídíò yìí a fẹ́ a máa analyse ẹ̀ torí ọ̀rọ̀ tí ó sọ ọ̀rọ̀ tí bàbá Ìyábọ̀ sọ a fẹ́ correct ẹ̀ correct center ní bíbá yìí correct center òní bíbá yìí ibi tí wọ́n ti ń kọ́ àwọn ẹni tí ò ní ẹ̀kọ́ tí wọ́n ọ̀gbẹ́ kọ́ dáadáa yálà àgbàlagbà ni o yálà ọmọ kékeré yálà middle age ni o ibi ìbàyìí la ti máa kọ́ yín a dẹ̀ máa kàn yín kó dáadáa èkó ọ̀rọ̀ a máa gbá yín létí ọ̀rọ̀ níbí ìbàyìí so àwọn òdẹ̀ ní a níbẹ̀rù ẹni tí ó bá ti ní ìpayà ọlọ́run tí ò níbẹ̀rù ọlọ́run àwọn ò lè níbẹ̀rù ẹ̀ láyéláyé irú ẹ̀ ni àwọn bàbá Ìyábọ̀ láìsí Ọbásanjọ́ kò nípayà ọlọ́run wọ́n da gbogbo ẹ̀rù tán ẹ́ eh? ẹni tó ń ṣe wá ẹni tó ń ṣe yorùbá tó ekulé tó ń jẹ wá tó ń jẹ wá lẹ́sẹ̀ tó tún fàtẹ́gùn sí ah well done my bro my uh, <laughs> Charlie you are welcome thank you we are speaking on this uh, show on uh, Yoruba language you know you are you are just uh, show show up so but I don't know whether you understand Yoruba anyway sha join us sha. So if you cannot understand, you can find somebody who can uh, translate it for you. So I'm sorry about that. So I apologize in the front. Okay. So uh, what are you typing? Okay, thank you. Thank you. We are just addressing our this so-called fake Oba in Yoruba land. Fake ni gbogbo àwọn tó wà ń bẹ̀, àwọn tí wọ́n tán yàn, àwọn tí gọ́vnà yàn ni, àwọn ò dẹ̀ gba àgbà yẹn àwọn òun gba ohun tí gọ́vnà yàn bàbá yẹn sọ pé gọ́vnà ó ju ọba lọ bàbá ẹ gbé padà ẹ dá padà ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ẹ bọ́lẹ̀ ń bẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ̀yin lẹ da ogbojú ẹ̀rù ẹ̀yin lẹ dàrú ẹ̀yin yìí náà lẹ dàrú Ọbásanjọ́ ẹ wà nínú àwọn tó da gbogbo tó yí gbogbo ẹ̀ po tó yí gbogbo ẹ̀ po tó ti rí pé ẹ̀yin lẹ wá ń lo veto power lórí àwọn ọba ọba tó yẹ pé aláṣẹ ìkejì òòṣà ni wọ́n àwọn ló láṣẹ àwọn ló yẹ kó máa pàṣẹ àwọn láláṣẹ ẹ aláṣẹ ni wọ́n láti ọ̀run ni ọlọ́run dẹ̀ recognize wọn ọlọ́run tó dá ọba torí ọba là ń lò tẹ́tẹ́lẹ̀ ká tó máa lo pírẹ́sídẹ́ǹtì tí àwọn bìrìtìkó gbé wá gbogbo àṣà aláṣà ta kó mọ́ tiwa ọba là ń lò ọba ni ọba òun là ń jẹ ọba ìjòyè wọ́n wà so àṣà iná kọ́pì tó fi ń fọ́ọ̀mù president tó fi wá ń fọ́ọ̀mù governor tó fi wá ń fọ́ọ̀mù gbogbo ẹ̀ so ọba king king làwọn ń pè làwọn òyìnbó ń pè but ọba ní tiwa ọba that is uh, I don't know mo mọ nínú bó ṣe ń pè ní ọ̀dọ̀ àwọn yíbò àbí kí bóyá ọdún eh, àbí àdónò ṣá bẹ́tẹ̀ ọba làwa ń jẹ àwọn tó dẹ̀ àwọn haúsá sultani làwọn náà ń ṣe ń bẹ̀yẹn torí muslim ni wọ́n sultan of sokoto sultan of eh, kaduna gbogbo ọbẹ̀ yẹn eh, sultani làwọn ń jẹ tàwọn ti ibo bóyá chineke ẹnu kò chineke kìíní nìyẹn ọlọ́run nìyẹn maybe máa rántí ṣáá màá rántí torí mo láwọn friend yíbò lọ́wọ́ tó yẹ pàwọn náà tó máa ń jẹ gbogbo yìí bẹ́ẹ̀ náà so n ta wá ń sọ ni pé ẹ̀yin wá ń sọ pé gọ́vnà ó ju kínní lọ ẹ̀yin lẹ̀ dàrú bàbá Ìyábọ̀ ẹ wà lára àwọn tó gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá ẹ wà lára àwọn tó gbàbọ̀dè tó yí gbogbo ẹ̀ po tó dojú ẹ̀rú bí ẹsẹ̀ télọ̀ torí kó lè favour yín náà ni torí self interest yín òun lẹ ṣe ṣe gbogbo ẹ̀ lẹ ṣe ṣe jákujàku bẹ́ẹ̀ yẹn ẹ wá dojú ẹ̀rú tán ẹ dojú ẹ̀ bolẹ̀ tán ẹ wá fẹ́ máa gun àwọn alálẹ̀ ẹ fẹ́ máa gùn wọ́n gàràgàrà kàtẹ́ sọ pé àwọn tán wà lórí ìjókòó àwọn yẹn bèbí làwọn yẹn bèbí Kingsway ni wọ́n torí a kì í jọba ká tún jẹ́ òjò a kì í jẹ ọba ká tún máa jẹ́ òjò òun ni Yorùbá wí à ń jẹ oyè ká tó máa ní ìpáyà èèyàn kan wípé ọba ni mí o olórí ìlú ni mí o èmi ni ọba tó ba lórí ohun gbogbo tó ba lórí ilẹ̀ ilẹ̀ tọ́lọ́run fún wọn àwọn ò ba lórí òkè ọlọ́run ló ní òkè ọlọ́run ló ní òkè àti ilẹ̀ bẹ̀ tó fún wọn ní ayé yìí ibi kan lọ reside síbẹ̀ kọ́ dẹ̀ máa govern kọ́ máa ṣe aláàbò fún gbogbo àwọn tó wà lábẹ́ wọn bẹ̀ títí yín ó ti yí padà ó ṣe ó ṣe happen ní Japan tá a wà yìí Japan àwọn Japanese ṣì ń emperor emperor làwọn jẹ that is their majesty you know royal majesty emperor òun náà jẹ́ ń bì báyìí ó ṣì wọ́n ṣì ń gbàjẹ́ lẹ́nu ẹ̀ they are still taking the uh, power no they are taking the the uh, message message that the emperor pass for the eh, go go uh, uh, maybe their prime minister or their senate or whatever you know in the house house of rep ọ̀dọ̀ emperor náà ti ń gba àṣẹ ọ̀dọ̀ emperor wọn náà ti ń gbà ọ̀dọ̀ emperor wọn ni so kò yí padà kò yí padà bó ṣe wà ní emperor ló nílùú òun ló ń gba àkóso ló ń gba gbogbo gbogbo uh eh, eh, kini um, eh, kíní tán vat. Uh, kí ni vat eh, gbogbo èmi ní eh, tax ní gbogbo ẹ̀ wọ́n máa ṣe wọ́n máa ṣe àfóun náà òun náà ṣe àti ẹ̀ òun tẹ̀ ló máa tó tún máa ń fún wọn ní gbogbo ibi tó máa lọ you know so àwọn tó kàn wà bíi prime minister àwọn jẹ́ bíi ààrẹ ni àwọn jẹ́ bíi ààrẹ ìtumọ̀ ààrẹ kẹ̀dẹ̀rẹ̀ ààrẹ bíi àwọn ológun ni bíi àwọn tó jẹ́ pé kàn balẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n máa control àwọn ogun àwọn òun ṣọba wọn tó wọn tó ṣàìsí ọba ọba wọn máa rán wọn ṣẹ́ ni ọba ọba nílùú wọn máa rán wọn ṣẹ́ ni ẹ lọ bèrè tẹ́ẹ̀bá mọ̀ tán ààrẹ ní gbogbo ààrẹ tó máa ní ààrẹ orílẹ̀-èdè kan ààrẹ kìíní kan ẹ̀hẹ́n ààrẹ làwọn yẹn ààrẹ àwọn tó ń kọ̀ntró bí ogun kọ́ máa kọ̀ntró gbogbo àkóso ẹ̀ ń pé kọ́ máa so àwọn náà ní sáìsì tiwọn bẹ̀ẹ̀ tí wọ́n tó ọba ọba gan ló ń pàṣẹ bẹ̀ẹ̀ ní ní nàìjíríà yẹn wọ́n ti yí gbogbo ẹ̀ po wọ́n ti da ojú gbogbo ẹ̀ bolẹ̀ torí gbogbo ìjẹkújẹ tó fẹ́ jẹ náà ni gbogbo ìranù gbogbo atrocity wọn wọ́n ṣàṣe màgòmágó yẹn wọ́n wá rí pé ọba wa wà lọ́ndà wọn àwọn ọba náà wọn ò dẹ̀ fi ara wọn ọ̀wọ̀ torí ọba yahoo tí kini to tó tó tó select that is Jagaban Jagaban of <laughs> body Bodilon To select àwọn náà lẹ́yìn ní gbogbo orí àtẹ tó pàtẹ ara wọn bíi bíi pé àwọn jẹ́ èèyàn ẹ́ àwọn náà pàtẹ ara wọn bíi bèbí Kingsway tí bàbá kínní tó ń fún wọn ní blala yí pé ẹ dìde ẹ jókòó ẹ dìde ẹ jókòó bí ọmọ kindergarten ẹ ọmọ kid in the garden you know in the garden àwọn ọmọ kindergarten tó ń pọn máa ní à ẹ jókòó ẹ lọ sùn ẹ lọ ṣe kinní kan ẹ ẹ lọ fọwọ́ ẹ lọ fọ ẹnu ẹ wá jẹun ẹ ẹ bẹ̀rẹ̀ ẹ sùn so ọba ti wá di rádaràda wọ́n ti di igbá igbá ìṣanwọ́ ọba ti di igbá ìṣanwọ́ fún àwọn àwọn tí ò mọ̀kan mọ̀kan tọ́dẹ̀ ń pe àwọn ní pé ẹ àwọn jẹ́ kan kí lẹ jẹ́ ẹ kí lẹ jẹ́ alágbára àná even gan gbogbo mọ̀ndàrú tẹ́ ṣe abẹ́ òyìnbó náà lẹ́ ń gbogbo ẹ̀ náà àpapín àpapọ̀ gbogbo ẹ̀ òyìnbó náà lẹ́ fi ń sìn kí ló ń ṣe lè tó ń freeze ẹ má yẹ kí kinní freeze o tó ẹ ti gbé two page mi wálẹ̀ ọdún náà mo monetize ẹ̀ so kò lè dùn mí mo monetize page all my page i don't monetize it so you cannot pay me tẹ́ bá ti gbélé wálẹ̀ màá tún ṣì mí so available wà gbogbo ẹ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ bí ìyẹ̀pẹ̀ etí odò ni so ẹ̀yin náà lè máa fara ẹ̀ kàn máa jìyà ni ẹ̀ máa ráre torí òótọ́ ọ̀rọ̀ kò ní kó lẹ́nu tàwa òótọ́ là á máa sọ òótọ́ ọ̀rẹ́ ní ká má sọ tàbá kú sínú òótọ́ ọ̀rọ̀ àmọ́ pé a ṣe tiwa nílé ayé ntọ́lọ̀ ràn wá ṣe àṣe so ẹ lè gáàgì ẹnu wa ẹ lè ṣọ́tọ̀pù wa a máa ma sòótọ́ ọ̀rọ̀ fún yín náà ni torí èótọ́ ọlọ́mọ ilé tí ń jẹ èyí tí ó bá dẹ̀ létí inú yín a máa kàn kò ní ìkú ọ̀rọ̀ so mo ti di mo ti di ẹ ẹ iná lẹ́nu Ṣàngó Olúgbòde iná lẹ́nu ẹ àkàtà yẹ́rìyẹ́rì gbogbo ara mi wọ́n máa hot ni so n tí bá dẹ̀ split báyìí iná ni wọ́n máa jó yín ni kó máa jó yín wàdàwàdàwàdàwàdà wàwùwàwùwàwù bó ṣe jẹ́ nìyẹn òótọ́ tẹ́fẹ̀ẹ́ gbọ́ yẹn àá máa máa fún yín jẹ ṣe ní ẹ fẹ́ yẹ olórí burúkú èèyàn ni àwọn ò ní gbà fún yín àgbàrá òjò yín tó lòun ò ní léwó onílé ò ní gbà fún so bóyá jẹ́ nìyẹn so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi tí mò ń sọ àwọn bàbá Ìyábọ̀ àwọn náà gba àbọ̀dè àwọn náà dá gbogbo ẹ̀rù understand boss okay mò ń bọ̀ o ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀ a máa tweet mátà yìí mátà yìí ni a máa tweet ẹ̀ torí ẹ̀yin gan náà ni mọ̀ǹdàrú ẹ̀yin ọba yìí lẹ́ẹ̀ jẹ́ kíṣẹ́ iṣẹ́ ọmọ aládìkún ọmọ aládé kún Sunday Igboho ẹ jẹ́ kí iṣẹ́ ẹ yọ iṣẹ́ tọ́lọ́run pè wá ṣe nílé ayé jagunjagun ni ó dẹ̀ ń dáàbò bo àwọn aráàlú jagunjagun tí ò fẹ́ kí ìyà jẹ àwọn èèyàn ẹ̀ ẹ̀yin náà lẹ kórí burúkú tí ẹ fẹ́ yẹ kí iṣẹ́ owó baba dami kò yọ ẹ jẹ́ kí iṣẹ́ ẹ yọ ẹ wá ń fi ojú ẹ ẹ jẹ́ kó jára lé ẹ jẹ́ kó jẹ́ kínní kó ẹ tún tírẹ́tìnẹ̀ níbi tó wà ọlọ́run dá fún gbogbo yín ẹ̀yin olórí burúkú tẹ̀pẹ́ra lólórí a máa fún yín lépè díẹ̀díẹ̀ a gbọ́dọ̀ máa fún yín a máa fún yín jẹ torí tẹ bá ní ẹ tọmọdé bá ní kò òun ò ní jẹ́ kí ìyá òun sùn lóru tó bá yẹ pé aláàánú wa ò làwọn kínní ṣé àwọn ilé tó bá tì wá tó bá tì wá jáde ńsìn níbo la fẹ́ lọ ẹ ẹ tì wá sẹ́yìn odi ẹ jẹ́ ká jára ilé ẹ jẹ́ ká jọ́ èrò ọ̀nà ẹ wá ń ṣe ẹ ń ṣe wá ríbo ìbo ẹ dẹ̀ pé ayín lólórí ẹ pé ayín ní lọ́balọ́ba ẹ níròrí ẹ ní nǹkan kan ní upset ẹ ní nǹkan kan bó tilẹ̀ wù ó mọ ẹ ní nǹkan kan ní upset yìí àbí lu jìbìtì gbàtí ẹ pé àwọn yahoo yahoo náà fi ṣe ọba yahoo yahoo ọba kó máa wégbó nínú palace kó máa ṣe rándanràndan kó máa kù bí òjò kó máa ku ẹ̀ṣẹ́ bí òjò akù ẹ̀ṣẹ́ bí òjò ẹ kó máa ṣe rándanràndan ẹ máa gbalẹ̀ onílẹ̀ ẹ máa gbẹ́sẹ̀ lé ń ta mọ̀ yín fún náà nìyẹn ìyàwó níyàwó kíkù ni gbogbo rádàdà ta mọ̀ yín sí nìyẹn ẹ ní action ju ìyẹn náà lọ òun náà ní kẹ́ máa jókòó kẹ́ máa kú kẹ́ máa ga kẹ́ máa kẹ́ máa dìde kẹ́ máa ṣe rádàdà lórí stage ẹ ó yẹ kẹ́ lọ ronú kẹjẹ lọ ronú kú ni wípé kílẹ̀ jámọ̀ gan ẹ jámọ̀ gankan you are nothing nothing but just just I don't know how I can I can qualify you with just a ordinary ordinary uh, mo mo tiẹ̀ mọ̀ kí n má ṣe ọ̀rọ̀ sọ. So tó inú yín tiẹ̀ ń bíyàn ẹ ẹ já mọ́ anything ẹ wo bẹ́ẹ̀ ṣe ń dìde tẹ̀ ń jókòó tẹ̀ ń ah èèyàn dẹ̀ ń command nígbà tó yẹ pé ojú ogun ló wà àbẹ fẹ́ ẹ fẹ́ lọ <laughs> ẹ̀rọ ara <laughs> ẹ sí ṣe fẹ́ lọ ẹ̀rọ ara ẹ sí inú kínní ni inú kámpọ̀sì àwọn ológun ni ẹ̀ inú báràkì wọn tẹ́ ń dìde tẹ́ ń jókòó tí ẹ lè ẹ lè fọpọ̀ yíyá láyà ẹ pé ah irú àwa náà ni káṣẹ tiẹ kẹtiẹ kẹtiẹ tú àṣẹ tó tó àlẹnu yín bó jẹ́ náà ni bó jẹ́ omi gbóná ni kẹ tú sí lójú kó dà mọ̀ kẹ ní kó máa yaṣọ mọ́ rẹ̀ lára but ẹ ṣe yẹn ẹ ẹ wá ń dìde ẹ ń jókòó ah ojúgbà mi ti fún ẹ̀yin ọba yìí o ó tiẹ̀ ti fi wọ́n pọ́ ba fake ní ẹ ní action ẹ ní action àfi kẹ́ máa gba envelope káàkiri kẹ́ máa jẹ ìjẹkújẹ kẹ́ dẹ̀ máa gbé ṣéènì sọ́rùn ṣéènì gbangba ẹ ọ̀rùn mi ní gbangba ẹ máa lọ sí agbo òbésèrè ẹ̀yin náà lẹ máa wà ní agbo Ṣínà Peter ẹ lọ sí agbo Wàsíù agbo tí kò yẹ kó máa bá yín tó yẹ pé àwọn ọmọ yahoo ló ń lọ bẹ àwọn ọmọ yahoo ló ń na ibẹ̀ náà ti máa bá orí adé tó wọn máa fi ẹwà ẹ̀gúnlẹ̀ ní gbàgede tó máa ṣe òṣìṣẹ́ dáradá ìbẹ̀lẹ̀ tí máa fọwọ́ pa ìdí ìyá oníyàwó ẹ máa fọwọ́ gbá ìyá oníyàwó ẹ gbogbo tó ń rí yín sí nìyẹn ẹ ní action ju yẹn náà lọ ẹ ní action ju ojúkòkò obìnrin ojúkòkòrò owó owó tó dẹ̀ ń fún yín kò tó yín owó ẹ̀pà peanut náà ń fún yín tó bá pé ẹ̀yin láláṣẹ ẹni tẹ́ ń control ilé owó gangan tó yẹ pé láti ayé gbọ́n ayé baba ńlá baba jẹ́ pé àwọn náà máa ń gbà ṣàkọlẹ̀ ṣàkọlẹ̀ wọn gbọ́dọ̀ pé ni ẹ́ ń ta dẹ̀ ní ká ṣe nìyẹn ní Yorùbá nation tá bá ti gba kinní yìí ká di pàpà ká corporate ká ká wà níṣọ̀kan ká gba kinní once and for all ẹ̀yin gan lẹ máa jẹ láì tó jù ń bẹ̀ ẹ́ ẹ̀yin lẹ máa jọ láì tó jù ń bẹ̀ bó ti ẹ pọ́lọ̀ ti pín àwa sí ibi sọ̀rọ̀sọ̀rọ̀ ibi ká máa sọ̀rọ̀ ká máa rí nǹkan ká máa ká ẹ̀ you know in a normal way you know ntọ́lọ̀ pa wá sí nìyẹn tó bá dẹ̀ kú káàtó fún yín àbá yín wí ẹ̀ kọjá bá wí o ẹgbà yín wà ó tiẹ̀ size ni size by size ó wà tó bá yẹ pé middle ni àbí ẹ small àbí large gbogbo ẹ̀ a máa ṣàfún yín ṣàràṣàrà ni a máa ṣàfún yín ṣàràṣàrà ni bàbá Ìyábọ̀ bàbá Ìyábọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ lórí ẹ̀ ó dà pé bàbá yìí gẹ́gẹ́ bí mo yẹ sọ abẹ́rẹ́ abẹ́rẹ́ ìwé tán gún yín abẹ́rẹ́ ìwé tán gún yín ó sì wà lára yín abẹ́rẹ́ tán máa ń gún yín nígbà tẹ́ bá wà lójú ogun yẹn tó ẹ ní ojú yín á ti paná pè ẹ ní ìròyìn kankan ó dà bí ìgbà tẹ́ ti mú pààyàn ni iná abẹ́rẹ́ yẹn ó sì ń já yín jẹ ìtú ẹ̀ lẹ́ ṣe ń bọ́ta tẹ́ ń tẹ gbogbo ojú àwọn tí ó yẹ kẹ́ tẹ̀ mọ́lẹ̀ ojú àwọn alálẹ̀ lẹ́ ń tẹ̀ mọ́lẹ̀ ó dàbí pé ó ti ẹ ti ẹ ti ó ti <clears throat> ìgbà yín ti ń pé ìgbà yín ti ń pé ó ti ń súnmọ́ ìgbà yín ti ń súnmọ́ torí ẹ bá ti ń tẹ ojú àwọn alálẹ̀ mọ́lẹ̀ àwọn alálẹ̀ wọn máa bínú sí yín gan wọn ò ní gbéná wo ojú ìwúṣe yín wọn máa bínú gan alálẹ̀ wọn máa ṣí yín dì torí alálẹ̀ ó ju bàbá ńlá bàbá yín lọ ẹ dẹ̀ lè tójú wọn mọ́lẹ̀ ẹ lè fojú wọn ráre àwọn alálẹ̀ yorùbá land ó ju baba ńlá baba yín lọ ẹ lè máa fojú wọn ráre ní gbàgede ní public place, uh, place on a social media on a social media live public uh, space kí wọ́n máa fojú àwọn alálẹ̀ àwọn bèbí tẹgbẹ́ síwájú ẹ̀kọ́ ni ẹ̀ ń fojú wọn ráre kò ń ṣe àwọn bèbí kí n so èèyàn àwọn tí wọ́n láṣẹ lẹ́nu ẹ̀ àwọn oyin tó orí ìtẹ́ tó jókòó lé ni orí ìtẹ́ bàbá wọn tó jókòó lé àwọn náà mọ́ lò gbàdá pé yahoo ni wọ́n nígbà tó tó mọ sọ́bjẹ̀tì tó wà nílẹ̀ fún wọn wọn ò rí ìdí sọ́bjẹ̀tì wọn dáadáa wọn ò mọ tó ń jọba ó dà pé ẹ máa wá síbí báyìí láti wá mọ ohun tó ń jẹ́ ọba ohun tó ń jẹ́ ọba balẹ̀ orí ohun gbogbo kẹ wá kọ́ díẹ̀ nínú àṣà wọn bí báyìí bọ́n ṣe ń túwìtì emperor wọn bọ́n ṣe ń gbé emperor wọn bọ́n ṣe ń gbé gẹ̀gẹ̀gẹ̀ wọn kì í yẹ̀yẹ́ emperor wọn àwọn náà ń finance ẹ̀ gbogbo ohun tó bá máa jẹ gbogbo gbogbo famili ẹ̀ wọ́n máa wọn kú ni torí náà ní náà nílẹ̀ ìgbà tó tiẹ̀ já ogun eh, yẹn tó lọ jà á pẹ̀lú Amẹ́ríkà eh, wọ̀ náà pé wọ́n ń jà fún wọn ni wọ́n ń fún ọba wọn samurai war samurai wọ́n ń jà fún ọba àgbà tó ń tiẹ̀ ń jà samurai gan tó ń bára wọn fà ọba náà ń jà fún ọba ló máa ń pàṣẹ àwọn ààrẹ bíi pírẹsidẹ́ǹtì àwọn àwọn yẹn ń dà ọba ló máa wà ọba ló máa wà kọ̀ǹtró wọn pé tógun bá fẹ́ wọ̀lú àwọn náà máa ẹ̀ṣẹ̀ gbé ọ̀dà jáde protocol gbogbo everything so bó ṣe lọ nìyẹn ẹ má da orí ìdí ẹ má da orí ko ìdí ẹ má fi orí orí kẹ má fi gúnlẹ̀ ẹsẹ̀ ni ẹ fẹ́ kẹ má fi tẹ̀lẹ̀ ẹsẹ̀ ẹ má má fi orí kẹ má fi rìn ẹ ti ń sorí kodò ní nàìjíríà yẹn ẹ ti ń sorí kodò àgàgà àwọn ológun yìí babangida and co and you know, buhari wọn ò fẹ́ mọ tó yẹ wọ́n mọ́ ológun ni yín ẹ̀yin ó dídẹ lẹ́ máa wà a mọ̀ tán dáadáa ẹ má fi rúdurùdu ẹ má fi jù wá lójú a mọ̀ tán ẹ dẹ̀ má pàjá ní ọ̀bọ fún wa ẹ má fọ ẹ̀kan tanná fún wa jẹ àkúkú joyè ó sàn ju ẹnu mi ò kálù lọ ẹ àkúkú joyè ó sàn ju ẹnu mi kò kálù lọ tí ẹ bá lóye jẹ ẹ má fi ṣe rádaràda ọmọ ọba làwa náà ilé ọba la ti wá ilé um, ọlọ́lá ni wá ẹ gbórúkọ mi ọládipúpọ̀ kọ́láwọlé ọládipúpọ̀ ọmọlá ni wá ilé la bọ́lá ilé la ba so àwa náà ọba ni kò ṣe pé kínní ní ẹ ti ẹ ti bàbá tìyá both sides ọba ni so àmọ rírì ọba ẹgbẹ́ ọba lárugẹ kò ń ṣe pé ẹ̀kan máa ṣọba jákujàku àwọn ọba ẹgbẹ̀rẹ́gbẹ̀ ọba pàṣíwọ̀wọ̀ ọba ìjẹkújẹ ìná àtẹnujẹ àtẹnù àwọn aṣẹlẹjẹ aṣàlẹjẹ ọba àwọn náà pọ̀ lórí oyè ń sìn ètò ẹ̀lẹ́ ṣe ń rí ojú wọn tó yẹ pé wọ́n nàró wọ́n jókòó ẹ́ wọ́n ń pàṣẹ fún wọn tí ẹ lè sọ pé kó gbẹnu ẹ̀ sọ́yìn pé ibo ló ti ń bọ̀ kẹ́tì ẹ̀ túná sí lójú kó da mọ̀ bẹ́ẹ̀ níyẹn ṣe torí ẹ wá ń dúró de sálárì ṣé sálárì ah, ó ga o ó ga o sálárì sálárì ìwo náà ń fún yín gan peanut tó náà ń fún yín tó yẹ pé ìlú ẹ̀ kẹ́ wà ní control kẹ́ máa fún wọn ní peanut kẹ́ máa fún gbogbo àwọn chairman àwọn eh, eh, house of rep èmi ni eh, sẹ́nétọ̀ eh, gọ́vnà tó fi dórí eh, president ẹlẹ́ẹ̀pẹ́ máa yàn fún wọn ìlú yín nìna tèmígbà táwọn bìrìtìkó tó wá ṣèbọn bá yín bẹ̀ ni wọ́n bọ́ba ń lé ni wọ́n bọ́ba ń lé àwọn ọba tó yan tó ṣe akíkanjú ọba tó yẹ pé jagunjagun ni wọ́n láti lẹ̀ jagunjagun Odùduwà Ọ̀rànmíyàn gbogbo wọn wọ́n bá wọn lé ni wọ́n ṣe fún wọn respect pé ah àwọn kingdom uh, this kingdom is great but ẹ wo bẹ ṣe ń ṣe ní ayé ìsìn ẹ kàn ń ṣe jákujàku ni ẹ ń ṣe bí ẹni pé ẹ ti pé ìran yín gan ìran yín ò jámọ́ kankan nígbà tó yẹ pé ìran gọ́tà lẹ ti wá ìran àwọn ọmọ abẹ́ bridge ẹ ìran àwọn àwọn hooligans àwọn tout àwọn tout ìran tout òun ló máa ń bẹ ṣe ń behave nìyẹn àwọn tug mo ti ẹ̀rí ọba kan náà ní I don't know mo mọ orúkọ ẹ̀ mo bá kàn fi ṣàkàjú èmi báyìí ni ló gbé ṣéènì sọ́run ṣéènì ẹ̀ ó débi okú ẹ̀ báyìí ni ló fi ah ló wá ń fi gbogbo ẹ̀ ń ṣe bìlìbìlì mo ní ah ṣé yàwúyàwú <laughs> wọ ní tẹ̀tẹ̀lẹ̀ ní kó tó dọba ni ṣé yàwúyàwú ní ẹni kó tó dọba ni. Eh? ó wá gbé ṣèènì sọ́rùn gbangba báyìí ó wá fi ń ṣe kínní àwọn òyìnbó kan tó bá rí wá ní à ah, wá ní see this nuisance wá ní see this one this one na impesa ṣé bọ́ bá ṣe ń ṣe ni ilẹ̀kẹ̀ lọ́ba ń lò iyùn iyùn ọba ó gbọ́dọ̀ pé síbẹ̀ ni kò ń ṣe chain àwọn chain ajá tán tán tán ti lọ́pọ̀ ó fi ń ṣe fashion ọba ló ń lo chain kẹ́tì ẹ̀ gbé culture wa lárugẹ kẹ́ gbé àṣà wa lárugẹ àwọn òyìnbó ló ní chain náà nítorí fi chain ṣe nítorí fi àwọn kíní gold chain yẹn ṣe inú ẹ̀ ló wà nínú àwọn kíní electronics irú àwọn kíní tv yín àwọn computers nítorí àwọn ń lò fún ni àwọn ń lò sọ́run wọn ń ṣe gbogbo kíní yẹn tó bá ṣe àwọn ọmọ àwọn ọmọ yahoo yahoo àwọn ọmọ kíní wọn gbogbo àwọn ọmọ oníkókè wọn yẹn àwọn ń lo gbogbo nǹkan fún ẹ bí àwọn lọ́la wọn kó máa lo chain ẹ ọba wa gbé chain sọ́rùn akànṣe gbangba a máa yan gan ẹ à òun wà ń bẹ Namide àwa nàwídé yẹ wọ́n ti di yahoo boys wọ́n ti di àwọn ọmọ ṣoko àwọn ọmọ ṣàkùṣàkù tó jẹ́ pọ́ bá ń lọ sí club gan ẹ kí ló sún ọba kó máa lọ sí club ṣé báwọn baba ńlá baba yín bọ́ ṣe fílẹ̀ nìyẹn wọ́n ní kò bàjẹ́ lé ayé eh, olúgbọ́n kò bàjẹ́ lé ayé rẹ̀ sà ó wá dáyé tẹ̀yìn gbogbo ẹ̀ wá ń fọ́jú pọ̀ gbogbo ẹ̀ kàn ń yé dáadáa gbogbo ẹ̀ ó kàn ń dájú bo ẹ̀ kàn ń dájú gbogbo àṣàbò lẹ́ni kò tiẹ̀ yé yín mọ́ ìtò ẹ̀ ni bàbá yìí tó fi ń fi ọ̀bọ lọ yín náà tó yẹ kó bá yín nípò tó dáa ni ṣé ó máa sọ fún yín pé kẹ dìde kẹ jókòó tó yẹ pé náà fi ara yín sípò àtẹ respect ara yín tẹ respect. Ara, orí kíní ìtẹ́yìn tẹ respect ibi tẹ àyè yín tẹ jókòó sí tó yẹ pé ẹ tàsẹ̀ you don't trespass you don't go unnecessary uh, occasion you know ó máa fún yín respect yín na ó ti rí yín bẹ́ẹ̀ ni ó ti rí yín pé bọ̀lọ̀ ni yín wípé gbàjẹ́ pé kíní aṣíwájú àbí kí ló ń pè yẹn aṣíwájú àwọn eh, bàbú tó fi ń jẹ ó dẹ̀ fi ń jẹ ọ̀wọ́n pọ ọ̀wọ́n reason ni wípé kẹ máa sìn òun kẹ sìn òun kú ni you know? kẹ máa ṣe tòun bó tẹ̀ yẹ pé criminal record ó pọ̀ lórí ẹ̀ you know? so much baggage ó pọ̀ lọ́rùn ẹ̀ ẹ̀yin náà lẹ́yìn máa sìn ẹ̀yin lẹ́yìn máa sọ pé ẹ eh, eh, torí ó fi ń jẹ ẹ̀yin náà wọ́n ní àwọn onígbà onígbọ̀wọ́ òun lẹ́ fi ṣe òun ti gbà yín nígbà ẹ̀rùn ẹ̀yin náà wá ń gbà nígbà òjò so bó ṣe jẹ́ nìyẹn nítorí ló ṣe ló ṣe ń lọ́bì tó ń lọ́bì káàkiri gbogbo ẹ̀ arúmọjẹ náà dẹ̀ ló fi ṣe gbogbo ẹ̀ gèǹjẹ ni it's all eh, scam it's all fraudulent fraudulent uh, eh, kíní ló wà seat ipò tó wà yẹn fraudulent ni kò kò hàn gbé wọlé you know ọba tí ò lẹ́sẹ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ẹsẹ̀ ọba ń mì lórí lórí ìjókòó tó wà ẹsẹ̀ ń mì so ẹ̀yin ọba yìí èmi ti sọ ẹ̀ ń ṣọba gidi ọba fake ní ìtú àkọlé bá wà àkọlé ọba fake àti Ọbásanjọ́ saga ntí mo kọ sórí kínní nìyẹn Ọbásanjọ́ and ọba àwọn ọba ilẹ̀ yorùbá fake fake one original wà àwọn fake one dẹ̀ wà but original ò pọ̀ tábà ní kárẹ́ tiẹ̀ wọn ò ju five percent lọ wọn ò tó mọ́ gbogbo àwọn ọba ṣàkúṣàkù àwọn ọba eh, kínní ni wọ́n fraud fraudulent àwọn ọmọ òye kankan kọ́ yẹn àwọn ọmọ òye gangan wọ́n ti bóyá ti pa wọ́n rẹ́ ni o bóyá ti I don't know bóyá ti tì wọ́n sẹ́yìn odi ni o àwọn ọmọ òye kọ́ nìyẹn àwọn eléyìí àwọn ọmọ bóyá àwọn ọmọ fúlàní ni wọ́n á fúlàní á yorùbá ni wọ́n ìtú ẹ̀ náà ṣe ń ṣe jákujàku ẹ̀rí mi á ní ẹ́míà lòun níbo náà ti ń jẹ́ ẹ́míà ní ilẹ̀ yorùbá ẹ bá mi bí ṣé kò ń ṣe ìsọkúsọ nìyẹn ẹ́ thank you my brother jare thank you god will bless you ìsọkúsọ that is nonsense How can you call yourself emir in uh, Yoruba land? We are not, you are not emir. If you want to get your emir, go to Sokoto or Kaduna or Gobe. That is where they are calling emir, Sultan, emir, gbogbo ibi all those area, those upper area, that is the uh, north. That is where you can go and achieve your your this thing, your title. North south, north south wa, and you cannot go uh, east they don't call themselves emir there tí ó bá yẹ pé ẹ̀jẹ̀ ti ń ta sí wọn lọ́pọlọ báwo lè ṣe ọmọ reason tó ọmọ reason pé ẹ nílùú yorùbá o nílùú ẹ káàrọ ẹ ọtún òjíire o emir ló wọn máa ló máa gbé sórí awéláwà ni ẹ n táwọn baba ńlá baba dẹ̀ ń ṣe ẹbọ ni wọ́n ń rúbọ ni wọ́n ń rúbọ ni Ọ̀rúnmìlà ń rúbọ ni you know ọ̀rúnmìlà ó ń ta ifá ni ifá lọ́mọ ẹ̀ so ẹ má máa ẹ má máa kó gbogbo tí ò ṣẹlẹ̀ gbogbo ohun tí ò ṣẹlẹ̀ ẹ má máa ẹ má máa pọ́n jẹ́ jẹ̀bẹ̀ lápítà fáwa you know àá náà ti dáyé ọjọ́ ti pẹ́ díẹ̀ mo ti lé fifty you know i'm going to my uh, middle of uh, uh, between fifty and sixty so ẹ má máa fi ẹ̀kọ́ tanná fún wa jẹ́ ń bìbà yìí mọ́ pé ẹ má máa fi rúdurùdu dá wa lójú àwa gan bí wọ́n ṣe ń gbé wá la máa dá padà fún yín tẹ́ ẹ̀ bá ti wọ̀n kún àwa náà ní ìgbà láàbọ̀ a máa jáde fún yín kọ̀rẹ́ẹ̀tì ni gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe sọ ẹgbà yín wà size by size ni èyí tó bá ti èyí tó bá ti gbójú yọ ni èyí tó bá ti gbójú yọ a máa fi yín nífìkúfì ni tẹ́ bá lẹ́ẹ̀ ní gbọ́ àwa náà ní ó ti dójú ẹ̀ nìyẹn gbogbo àwọn tó dẹ̀ ń ṣẹnu yànkan-yànkan yànkan-yànkan pé ẹ yorùbá nation kínní kankan oríyìn ti burú bí eégún tó ń léwèrè oríyìn ó ti burú oríyìn ti gbálẹ̀ yorùbá nation it has come it it come ó tẹ̀ ti dé tán kò jẹ́ pé it's coming ó ti wọ ó ti wọ ẹ̀gbẹ́ ilẹ̀kùn kakàn sí ilẹ̀kùn fún ni kó wọlé ni kakàn sí ilẹ̀kùn fún kó wọlé tiẹ̀ ó ti lọ nìyẹn ó ti stand by ó stand by ni gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe rádaràda lórí platform tẹ́ ẹ̀ mọ ohun tó kàn nínú ayé yín wọ́n ìlú ń dàrú mọ́ yín lójú ẹ̀ mọ ẹ̀ nílàkàyè láti gbé làkàyè kọlẹ̀ kẹ́ àwọn tó yẹ pé ó tiẹ̀ jọ́ta yín kẹ́ fèsì wọn squarely kẹ́ bá wọn fà kẹ́ gé wọn jẹ yán tán kẹ́ gé wọn jẹ bí àwọn ajá dìgbòlugi wípé kẹ́ yàwó èsì wọn lọ́rùn pé àwọn náà sọ yín dì báyìí ẹ wá máa bára yín jà ẹ máa bára yín fà á pé ẹ kíní kan kàn ṣé ara yín ló yẹ kẹ́ tó máa bájà àbí àwọn ẹnìmì ẹ àwọn àjòjì kó ló yẹ kẹ́ máa bájà àwọn àjòjì tó ti di tán fẹ́ gbilẹ̀ tán ti gbilẹ̀ sí wa ní ara tán ń kílèmù pé àwọn làwọn nílùú àwọn kọ́ ló yẹ kẹ́ taari síta pé yóò no àyè ò gbà yín bìbà ẹ wá máa bá ara yín jà tó yẹ pé ẹ̀yin gan ọmọ ọkọ ní ògidì ọmọ ọkọ you know so bàbá Ìyábọ̀ bàbá Ìyábọ̀ gbogbo ẹ jẹ́ kí n tiẹ̀ play video yìí kí n má gbàgbé fídíò bàbá Ìyábọ̀ ẹ jẹ́ ara ṣe analysis díẹ̀ lórí ẹ̀ torí bàbá yẹn ó dà pé mànàmàlà ló ń sọ lẹ́nu bàbá yẹn ó dà pé àgbà ti ń déná tágbà bá dẹ̀ ti dé séyàn ó máa ń padà di ọmọ kékeré ni ọpọlọ àtúnṣẹ̀ you know ọpọlọ bàbá yìí ti ń ṣẹ̀ ó ti ń ṣẹ̀ ó ń ṣẹ̀ dànù ni kò sí nǹkan kan mọ́ ìtú ẹ̀ ló ṣe ń ṣe bó ṣe wù ó kàn ń jan pata bó ń ṣe gbogbo ẹ̀ ó ń ṣe mọ́ra wọn náà ni ó ń gbìyànjú but àwọn máa tọ́ yín sọ́nà náà ni àwọn náà làwọn máa fún yín ní lecture ẹ wá wá bíbá kẹgbà lecture ẹ bá mi send ẹ sí bàbá yìí bàbá yìí àbọ̀ dáìsẹ̀ Ọbásanjọ́ wípé fídíò tó gbé jáde òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí tó bá dẹ̀ pé ọmọ ẹ̀ náà lè rí Ìyábọ̀ ẹ bá mi fi torí wọn ní kí ó di kó lè gbọ́ràn la ṣe ń sọ létí ọmọ ẹ̀ Yorùbá ló sọ kó di kó lè gbọ́ràn òun la ṣe ń sọ létí ọmọ ẹ̀ tó bá pọ́wọ́ náà ni kó tẹ̀ sí bàbá ẹ̀ lójú torí bàbá ẹ̀ ó dà pé wọn ọ̀ràn ti ń bẹ̀rẹ̀ o wọ́n ní wọn ọ̀ràn báyìí ìbẹ̀rẹ̀ orí burúkú ni o ara lédè ló mọ ló mú ni mọ̀lámùdì wèé lára tá à ń pè tó bá ti ń di pé ó ti ń ó ti ń overlooking you know má wo bẹ̀ ni o ẹ má wo bẹ̀ so gbogbo èyí tó wà lára yín ẹ lọ ẹ lọ check ara yín bàbá so ẹ jẹ́ ká play video yẹn ká kàn ṣe analysis lórí ẹ̀ so ká pa program adé tún máa mú mi sọ so ó nì jẹ́ ń gbé sókè díẹ̀ jà ó dà pé bàbá yóò fẹ́ sọ̀rọ̀ ó máa sọ̀rọ̀ à ó gbọ́dọ̀ sọ̀rọ̀ yìí rẹ̀ ẹ jẹ́ ń gbé ẹ jẹ́ ń gbé volume ẹ̀ sókè volume ò dẹ̀ lọ pẹ́ jẹ́ kí n sọ nǹkan kan. ẹ o bàbá yìí ni. ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà kò sí ọba náà. irọ́ ló irọ́ ló pa irọ́ ló pa bàbá yìí kò sọ́ba náà kọ́ a ti sọ ẹ̀yin lẹ dá gbogbo ẹ̀rú ẹ̀yin lẹ dá gbogbo ẹ̀rú fún selfish interest yín dẹ̀ ni lẹ ṣe dá gbogbo sísẹ̀mù yẹn rú kò ń ṣe bó ṣe wà tẹ́tẹ́lẹ̀ nìyẹn kò ń ṣe bó ṣe wà tẹ́tẹ́lẹ̀ nígbà tí àwọn ọ̀ní jẹ́ ọ̀ní you know nígbà táwọn ọ̀ní tó ń jẹ́ ọ̀ní kò ṣe bó ṣe wà tẹ́tẹ́lẹ̀ nìyẹn ẹ̀yin lẹ tán nu ẹ̀ pẹ̀lú màgòmágó yín pẹ̀lú màgòmágó wùrúwúrú tẹ́ fi ṣe tó fi wá dé pé ẹ wá lọ kọ constitution wèrè orí burúkú constitution eh, amukumẹ́kọ tẹ́ wá lọ ń kọ́lé wa ẹ̀ ń kọ́lé àwọn ọba lórí ẹ̀ ń kọ́lé gbogbo ìjòyè lórí ẹ̀ ń kọ́lé aráàlú lórí constitution fake that is scam Eh, constitution 1999 constitution is a scammer ẹ̀yin dẹ̀lẹ́ wà ń díẹ̀ bàbá yìí ló bàbá yìí gan pẹ̀lú àwọn tó wà ń díẹ̀ pẹ̀lú àwọn eh, eh, kí ló kọ Maradona yìí you know àti Buhari gbogbo àwọn à ń kó bẹ́ẹ̀ yẹn àwọn náà ṣe gbogbo yẹn àwọn náà ṣe gbogbo rádàdà yẹn ẹ àwọn náà ṣe gbogbo rádàdà yẹn Babangida àwọn náà kọ gbogbo ẹ̀ àtàbáṣà gbogbo wọn náà pa náà team up wọ́n wá yí gbogbo ẹ̀ wọ́n yí ojú ẹ̀ po wọ́n wá dé pé ọba wá ń ṣe wọ́n wá ń ṣe ẹ̀yẹ ọba ọba máa lọ máa tọrọ owó bíi bábíà ńlá you know bí àwọn eh, kínní àwọn òkè ọya lọ́hùn àwọn náà ń ṣe gbogbo yẹn àwọn náà ń ṣe àwọn náà ń tọrọ owó ọbọ ní ibùjókòó mọ́ kò ní kò láyè mọ́ kò lẹ́nu bẹ́ẹ̀ wọ́n á dé pé ọba máa tẹ̀lé àwọn politician ẹ́ ṣó yẹ kó ọba máa tẹ̀lé politician for God's sake tí ẹ bá ti fún wọn ní owó kẹ fún wọn lẹ́ńfílòpù wọn ò ní support yín wọn ò ní kérò lẹ̀ wọ́n ti sọ gbogbo everything wọ́n ti wọ́n ti dòyẹ̀ kodò system yẹn ti ó tiẹ̀ ti bàjẹ́ ètò ẹ̀ lẹ ṣe rí wọn tó ń rí àwọn ọba ilẹ̀ Yorùbá fín tí ò bá ṣe pọ́ ọmọ Yorùbá rere ni mí èmi ò ní fẹnu sí kinní yìí màá máa wá wòyìn ràn ni kí ló kàn mí bẹ́tọ̀ ọmọ yorùbá ni mí ọmọ yorùbá tàtà wọ́n ní kò ṣe gbogbo kégún wọlé kájá máa gbó kò ṣe gbogbo ajá ló ara ẹ̀ máa gbà ajá mi máa wà tó ẹ́ pé wọ́n máa ara ẹ̀ máa ṣèkì báyìí ni tó wọ́n máa vibrate kò ṣe agbá gbogbo ajá ló yá ọ̀dẹ̀ náà kò ṣe agbá ajá ló yá arìndìn kégún wọlé kájá máa gbó kò ṣe gbogbo ajá àfi tó ẹ́ pé ó ti mukun mẹ́kọ̀ọ́ tó ẹ́ pé ó ti ó ti ayé ẹ̀ ti po olúkúmọ̀ṣù tí ò mọ tó fẹ́ ṣe tó ti perplex àwọn ò lè silent fún yín ẹ ẹ̀ lè ẹ lè dúmọ̀ mọ̀ mọ́ wa ó ti tó gẹ́ alùbàtà ń dárin a máa fún yín jẹ ni o ẹ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni a ṣẹ̀ṣẹ̀ gbẹ́rù a ti ṣe practice practice so nísìnyí a máa tẹ̀ sí lójú ni correct bámbàṣí a máa tẹ̀ sí lójú ìjọba ṣe ń gbé wá báyìí àníjẹ́ kó tutù a máa gbé pẹ̀lú a máa dà pẹ̀lú yín ni kó máa jó yín wàràwà lára bó ṣe ń jọ àná ìjọba ṣe ń gbé wá àná a máa gbé fún yín padà bó ṣe jẹ́ nìyẹn ẹ lè máa fi ẹ̀kan tanná fún wa jẹ ẹ lè máa fẹ́ kẹ́ máa fi ẹ̀kọ́ kẹ́ máa fi kẹ́ máa pò òyìnbó láàfin fún wa no kò lè work it can work bàbá yìí ẹ má pa ìtàn kítàn ẹ̀yin lẹ da gbogbo ojú ẹ̀rù àdẹ̀mọ tó ṣẹlẹ̀ àmọ tó ṣẹlẹ̀ gbogbo 1999 constitution orí burúkú tẹ kọ òun ló di gbogbo pé gbogbo ẹ̀ apá ajá ti wọ́n sìn ín gbogbo ẹ̀ wọ́ bí apá ajá ni you know? gbogbo òṣètò mọ̀ ẹ ti dà lóru ẹ ti jẹjẹjẹjẹjẹjẹ ẹ fẹ́ kú òun bẹ́ẹ̀ ẹ wá ń pe ayé láláṣẹ aláṣẹ orí burúkú wo ni aláṣẹ mọ̀ǹdàrú aláṣẹ wo ni aláṣẹ wo ni tọ́wọ́ pé ọba máa ma bọ̀wọ̀ fún àbí pé alágbára wo ni ẹ̀yin tó yẹ pé ẹ̀ kúrò lọ́ndà àwọn british britiko wọ́n ṣe ń rúlu yín britiko ló ṣe ń rúlu yín america ló ṣe ó ṣe bí èyí tó pe ẹ̀ ní sitting go president ń sìn ó ti ń sá lọ sí america ń sìn ó tún fẹ́ lọ ṣe ìpàdé g7 gẹ́gẹ́ bá ṣe gbọ́ nínú ìròyìn ó ti ń lọ ṣe kúbẹ́kúbẹ́ láàrin lẹ́lẹ́ ọ̀dọ̀ Joe Biden ìyẹn ti ń lò ó ti ń lò bí omi òjò ń tọ́ dẹ̀ ń lò wọ́n fún náà nìyẹn yálà ipò ṣe dáadáa o ṣe dáadáa o yálà you are a thief o you are arm robber o or you are a drug dealer drug world you know the it, doesn't concern white men it doesn't concern these white uh, white people tó bá ti ń líǹkì àsì wọn tó ń sọ́ọ̀kì díìgì wọn ń tó tó táwọn mọ̀ nìyẹn ìgbádùn táwọn tó táwọn ń fẹ́ nìyẹn ìgbádùn tó ń fẹ́ lára ẹ̀ nìyẹn tó bá ti wà lọ́ndà wọn kó máa nu bàtà wọn kó máa kó máa fi ẹnu láì gbogbo ìdí wọn ìdùnnú tí wọ́n nìyẹn táwọn fẹ́ gangan that is what they want from Africa and we say no we have to rise up ẹ jẹ́ ká gba ìjọba fúnra wa n tá à ń sọ nìyẹn ẹ jẹ́ ká gba ìjọba kí ìjọba kó tẹ àwa lọ́wọ́ kò ń ṣe àwọn ìbora dáadáa yẹn náà máa control wẹ́ẹ̀tì wa it can never be tábà ti aláwọ̀ wọn báyọ̀ wọn máa ṣe lọ nìyẹn generation to generation ni you know wọ́n ti ṣe fáwọn bàbá wa àwọn bàbá tí wọ́n ti ṣọ́ wọ́n ti ṣọ́ ti máàtù wọn wọ́n wá fẹ́ ṣe fáwọn ọmọ wọ́n tún fẹ́ máa ṣe fún ọmọ ọmọ wa kó máa continue bẹ́ẹ̀ yẹn we say no no to rádaràda ẹ jẹ́ ká gbọ́ bàbá Emmanuel ẹ jẹ́ ká máa gbọ́ lọ ó ní kán dìde ṣẹ́rí ẹ wà àwọn ràkúnmí ṣẹ́rí àwọn ọba ilẹ̀ yorùbá fake ṣẹ́rí gbogbo àgbà ọkọ̀gbọ́n ẹ jẹ́ ti ẹ̀gbẹ́ sẹ́yìn díẹ̀ ká tún wo yẹ̀yẹ́ wọn <laughs> ọmọ skul àwọn ọmọ skul à ń lè <laughs> ẹ wà àwọn ọmọ skul ẹ wò ẹ wò wọ́n ó láyè dìde ẹ dìde ẹ wo bóyá kọ̀mándì wọn bígbà tó wà lójú ogun ẹ tún jókòó ṣe ti rí ṣe ti rí fíìmù ṣe rí fíìmù bó ṣe ń lọ ẹ jẹ́ tún gbé sẹ́yìn ah fíìmù yìí ó máa dùn ẹ̀ǹdì ẹ̀ ẹ̀ǹdì ẹ̀ ó máa wà brutal ẹ wo fíìmù ṣe ń rí ẹ jókòó wọ́n jókòó bíi ah bíi sọ̀ndọ̀lọ̀ bíi sọ̀nù ẹ wo bó ṣe jókòó ẹ wo bó ọba ọba ọba la pè ẹ ọba king the whole king and one, uh, one just only single one man man leléyìí tó kò ń ṣe kò ń ṣe president mọ́ is a former president ó ti di normal bí èmi àti ẹ̀ bí èmi àti ẹ̀yin ó ti di normal torí kò sí nínú kákọ́ọ̀sì àwọn òṣèlú mọ́ fọ́mà ni ó ti di fọ́mà ó ti kú òǹbẹ́ ó ti lo tọ́ọ̀mù ẹ̀tọ́ ó ti kú òǹbẹ́ àwọn ọba tó yẹ pé wọ́n sì wà lórí ipò wọn tó wà lórí àṣẹ wọn ló ní kán dìde kán jókòó ẹ dìde ẹ jókòó ẹ dìde <laughs> ẹ jókòó ẹ rí pé nǹkan ti ṣe ó ti ṣe wá mẹ́wàá ti ṣe wá ogún ti ṣe wá ọgbọ̀n ti gbogbo ẹ ti ṣe wá gbogbo ẹ ti bá wa nílùú yorùbá n ta dẹ̀ ń pé ta ta sọ pé ká gba yorùbá nation ní rẹ́dẹ̀rẹ́dẹ̀ yìí kó ń bẹ̀ ah ọmọ aládìkún òòṣà bàbá wọn ò jẹ́ kí iṣẹ́ ẹ̀ yọ ni wọn ò jẹ́ kí iṣẹ́ ẹ̀ yọ ni n tó fẹ́ tóun náà fẹ́ dá lára pé ah ẹ̀yin ọba yìí wọ́n ti ń fojú yín rà dáadáa ju envelope tó ń fún yín kò tọ́ sí yín peanut náà ń fún yín ẹ̀yin gan ló yẹ kẹ́ wà nídìí àgbà ọ́nì ẹ mọ àgbà ọ́nì àgbà ọ́nì àwọn gan ló yẹ kán dìímú báyìí kán dẹ̀ máa bù fún àwọn pírẹsidẹ́ǹtì èmi ni gọ́vọ́nà èmi ni kínní èmi ni tàmẹ̀dò èmi ni gbani àwọn gan ló yẹ kán wà nídìí àgbà nídìí òru kán máa ṣe gbogbo ẹ̀ fún wọn but wọ́n á lé wọn kó ń bẹ̀ wọ́n lé wọn kó nídìí iṣẹ́ wọn nídìí duty wọn you know wọ́n lé wọn kó nídìí ọ̀rọ̀ wọn wọ́n á yàn fún wọn gẹ́gẹ́ báwọn òyìnbó ṣe ń yàn fáwọn áfíríkà jẹ́ pé ọ̀dọ̀ àwọn òyìnbó ni wèrè yẹn ti wá ọ̀dọ̀ àwọn òyìnbó àwọn westerner yẹn ibẹ̀ ni wèrè yẹn ti wá nítorí ṣe fún áfíríkà nìyẹn òun lẹ́yìn tí à ń ṣe fúnra wa nílùú nàìjíríà yìí kí only one man just one man one old old cargo ẹ ẹni tó yẹ kó kó kó ti kó ti ìgbẹ́lànfẹ́wé tó yẹ kó ti parẹ́ kó parẹ́ bíi só akumamojú-dì ibi ẹja òkú èkó nínú hais ẹ tó yẹ kó ti parẹ́ kó kò ní làákàyè mọ́ kò lójú tì ẹ kò lójú tì wọ́n ní tọ́ àlè ilé kan tí ò bá ti dàgbà ìlú ibẹ̀ máa ma tòrò ní ilé yẹn máa tòrò bẹ́ẹ̀ tó bá ti dàgbà báyìí ah wàhálà ti wàhálà so wàhálà yaso ìjọ̀gbọ̀n yaso ni kò ní gbà ó ní bàbá yìí bàbá Ọbásanjọ́ ìjẹ torí áàfù Yorùbá ni àti ẹ̀kọ́ mọ̀ bóyá áàfù gangan ni bóyá wọn kọ́tà ni torí kò pé kò yẹ kó máa wùwà báyìí náà ìwọ tó pé alágbàlagbà tó lọ́jọ́ lórí bíi kàlẹ́ndà ó wá ń hùwà bí ọmọ kékeré bí àwọn ọmọ kindergarten ẹ kindergarten teacher ó wá ń teach ó ohun tó tiẹ̀ ṣẹlẹ̀ ni pé in fact máa yìí ó tiẹ̀ ṣe dáadáa ó ṣe ó yẹ kó mú wọn lọ sínú kínní ní guardroom ní ọgbà kínní ibẹ̀ báràkì ibẹ̀ kó wá bọ́ aṣọ wọn kó bọ́ fìlà wọn kó máa kú mọ́ lórí kó wá mẹ́gba kó wá máa fi sí wọn nítorí ẹ kó ṣe nìyẹn kò yẹ pé kò tiẹ̀ kò yẹ kó sọ pé kán jókòó kán dìde àwọn kán dìde kán jókòó kán whatever níbẹ̀ yẹn ó yẹ kó wọ́ wọn wípé kán wọnú gadroom kó wá máa lọ punish wọn bẹ̀ kó bọ́ wọn sí wòwò pẹ̀lú pátá kó já wọn sí pátá ìyẹn gan ni action wípé ah you are truly son of your father you know ojú ogun ló wà mo dẹ̀ rò pé àṣegbé wà hmm? kò ṣàṣegbé o àṣepamọ́ ló wà o your days are in number your days are in number ẹni tó ṣe eré eléyìí lánàá níbo náà wà bàbá yìí ó ti ń palẹ̀ mọ́ ó ti ń palẹ̀ mọ́ àwọn alálẹ̀ òun ló yẹ̀yẹ́ yẹn àwọn alálẹ̀ ilẹ̀ yorùbá àwọn alálẹ̀ tán bá lè sọ fún yín tí wọn lè ṣàlàyé yé yín dáadáa àwọn alálẹ̀ lẹ tẹjú ẹ̀ mọ́lẹ̀ ẹ fojú wọn ráre kò ń ṣe àwọn dọmí tó wà lórí stage yẹn àwọn yẹn non stage actor ni wọn wọn kàn wọn bí ìgbà tó yẹ pé they are just plant them there you know manicure ni wọn àwọn baby bèbí kingsway tó máa gbàṣọ sí lọ́rùn wọ́n á kàn gba aṣọ aṣọ aṣọ olówó iyebíye wọ́n á gbé sí wọn lọ́rùn wọ́n á fi ilẹ̀kẹ̀ gbogbo wọ́n á fi dírẹ́sì wọn wọ́n á kàn wà ń bẹ́ẹ̀ bí olúndùn wọn láṣẹ lẹ́nu wọn nìkan kan tí wọ́n ti jẹ dòdò ẹnu wọn lè sòdodo wọ́n ti jẹjẹkújẹ wọ́n ti ṣẹlẹ̀ jẹ ń tarí wọn sí nìyẹn that is their own problem that is their own problem ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí n close the matter yìí sẹ́yìn náà ti rí gbọ́ ẹ ti rí bó ṣe ń lọ ẹ̀yin ọmọ yorùbá rere yorùbá tàtà ẹ̀yin ọmọ yorùbá nation ẹ bá mi pín ẹ pín ẹ jẹ́ kó kó fly kó nílé gbọ́ kí àlejò káwọn náà gbọ́ kán bù láńbẹ̀ torí eléyìí ó lẹ́tìkẹ gan ni àdẹ̀mọ ibi tí the end yẹn máa ń lọ torí this is a season film bàbá yìí ti start ohun tí ó yẹ pé kò ní parí ó jẹ́ ti start ẹ̀ for now bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn ó ti start uh, film but it's gonna be a long one i bet you with that it's gonna be a long one eléyìí ò ní parí síbẹ̀ yẹn òun gan ti make ó ti kọ ìtàn Ọbásanjọ́ ó ti kọ ìtàn sínú ìtàn Yorùbá ìtàn ló kọ́lẹ̀ àwọn ọmọdọ́mọ a máa rí a máa débà wípé there was a time wọ́n máa ń Call Obasanjo, that is uh, eh, Olusegun Obasanjo, he said to the whole king in Yoruba land, uh, rise up, uh, sit down, you know, ẹjọ́ ẹ dìde ẹ jókòó, so ó ti kọ̀ tán lẹ̀ ìtàn tó kọ yìí hmm, ìtàn ńlá ni o so ẹ ṣe púpọ̀ ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ eh, àgbéwá ẹ̀ bá wa jẹ́ lágbára ọlọ́run a máa lé sí i ní ànípẹ̀dín so ìbá tó máa mú mi wá fún yín ó tún máa lárinrin ó máa láàdùn gan so ẹ jẹ́ kí n máa fi eléyìí ṣe àṣìlọ so mò ń bọ̀ mo ò dé o ire o thank you.